ìfihàn jésù fún johanu ìfihàn orí kìíní. àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ní láti ṣẹlẹ̀ láìpẹ́ nìyí tí ọlọ́run fún jésù kristi pé kí ó fi hàn àwọn ìránṣẹ́ rẹ̀ jésù wá rán áńgẹ́lì rẹ̀ sí johanu ìránṣẹ́ rẹ̀ pé kí ó fi àwọn ìṣẹ̀lẹ̀ náà hàn johanu sọ gbogbo nǹkan tí ó rí nípa ọ̀rọ̀ ọlọ́run àti ẹ̀rí jésù kristi ẹni tí ó bá ń ka ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yìí àti àwọn tí ó bá ń gbọ́ ọ tí wọ́n sì ń ṣe àwọn ohun tí a kọ ṣe oríire nítorí àkókò tí yóò ṣẹlẹ̀ súnmọ́ tòsí. èmi Jòhánù ni mo ránṣẹ́ sí ìjọ méje tí ó wà ní agbègbè Asia kí oore ọ̀fẹ́ àti àlàáfíà wà pẹ̀lú yín láti ọ̀dọ̀ ẹni tí ó ti wà tí ó ń bẹ tí ó sì tún bọ̀ wá àti láti ọ̀dọ̀ àwọn ẹ̀mí méje tí wọ́n wà níwájú ìtẹ́ rẹ̀ àti láti ọ̀dọ̀ Jésù Kristi ẹlẹ́rìí òtítọ́ ẹni kìíní tí ó jíǹde láti inú òkú àti aláṣẹ lórí àwọn ọba ilé ayé ẹni tí ó fẹ́ràn wa tí ó fi ẹ̀jẹ̀ rẹ̀ dá wa nídè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ó sọ wá di ìjọba àti àlùfọ́ Ọlọ́run bàbá rẹ̀ tirẹ̀ ní ògo àti agbára láé àti láéláé àmín wò ó ó ń bọ̀ nínú àwọsánmọ̀ gbogbo ènìyàn ni yóò sì rí i àwọn tí wọ́n gún un lọ́kọ̀ náà yóò rí i gbogbo ẹ̀yà ilẹ̀ ayé yóò dárò nígbà tí wọ́n bá rí i àṣẹ. èmi ni alpha àti omega ìbẹ̀rẹ̀ àti òpin. olúwa ọlọ́run ló sọ bẹ́ẹ̀. ẹni tí ó ti wà tí ń bẹ tí ó sì tún ń bọ̀ wá olódùmarè. èmi ni johannu arákùnrin yín àti alábàápín pẹ̀lú yín nínú ìpọ́njú tí ẹni tí ó bá tẹ̀lé Jésù ní láti rí àti ìfaradà tí ó ní láti ní. Wọ́n jù mí sí ilẹ̀ kan tí ń jẹ́ Pátímọ́sì nítorí mo wàásù ọ̀rọ̀ Ọlọ́run mo sì jẹ́rìí pé Jésù ni mo gbàgbọ́. Erékùṣù ní ilẹ̀ Pátímọ́sì ó wà láàrin omi. Nígbà tí ó di ọjọ́ Olúwa ni ẹ̀mí bá gbé mi. Mo gbọ́ ohùn ńlá kan lẹ́yìn mi bí ìgbà tí fèrè bá ń dún. Ó ní kọ ohun tí o bá rí sínú ìwé kí o fi ránṣẹ́ sí àwọn ìjọ ní ìlú méjèèje wọ̀nyí éfésù àti símánà pẹ́gámù àti tíátírà sáàdì àti filadelfia àti laodikia. mo bá yí padà láti wo ẹni tí ń bá mi sọ̀rọ̀ bí mo ti yí padà mo rí ọ̀pá fìtílà wúrà méje ní àárín àwọn ọ̀pá fìtílà yìí ni ẹnìkan wà tí ó dàbí ènìyàn ó wọ ẹ̀wù tí ó balẹ̀ dé ilẹ̀ ó fi ọ̀já wúrà gba àyà irun orí rẹ̀ funfun gbòò bí ẹ̀gbọ̀n òwú ojú rẹ̀ ń kọ yanran bí iná ẹsẹ̀ rẹ̀ dàbí idẹ tí ń dán tí alágbẹ̀dẹ ń dà nínú iná ohùn rẹ̀ dàbí híhó omi òkun ó mú ìràwọ̀ méje lọ́wọ́ ọ̀tún rẹ̀ idà olójú méjì tí ó mú yọ jáde lẹ́nu rẹ̀ ojú rẹ̀ mọ́lẹ̀ bí òòrùn ọ̀sán gangan nígbà tí mo rí i mo ṣubú lulẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ bí ẹni tí ó kú ó bá gbé ọwọ́ ọ̀tọ́ rẹ̀ lé mi ó ní. má bẹ̀rù èmi ni ẹni ìkíní àti ẹni ìkẹyìn èmi ni ẹni tí ó wà láàyè mo kú ṣùgbọ́n mo ti jí mo sì wà láàyè láé àti láéláé àwọn kọ́kọ́rọ́ ikú àti ti ipò òkú wà lọ́wọ́ mi nítorí náà kọ àwọn ohun tí o rí sílẹ̀ àti àwọn ohun tí ó wà ní ìsinsìnyí àti àwọn ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la àṣírí ìràwọ̀ méje tí o rí ní ọwọ́ ọ̀tún mi àti ti ọ̀pá fìtílà wúrà méje nìyí ìràwọ̀ méje ni àwọn áńgẹ́lì ìjọ méje ọ̀pá fìtílà méje ni àwọn ìjọ méje.